ilam na wo akuri ɛnɛ mi hɛnɛ ya ka ɛnɛ do yɛn to mori ɛnɛ do yɛ kalu do yɛn to mori omori kiki mi yi si wa isɛ nyɛ na kɔdira halal wa wa bi sɔdihi man sabili lahi kasiro wa akhzihi mu riba atɔ nyɛ ka asis la asusu mori zusɛ ɛnɛ yɛ mɛ wɔn adi kuma ati sɔri ati ɔyɛ lori gbaa domori yɔnu wa akhzihim riba wa qatluhu an ka amuri kunu yoy wada ay men wa aklihim amwal an-nas bil batil atoy gida sufu oja sufu ni jere re ke yoda ana ko koru un kurusu ni do pride wani nigeria ni halaka e onye do graduate first class do ko esukoro tene road safety FIRS NNPC Why á pè sí kọ́rọ̀ tí náà ní three hundred four hundred thousand wọ́n sọ wọ́n sọ náà cash one color. right government tọ̀ yẹn eh? they pay ten years This year, the kolo wa na kɛ ne kele ma nana apart from n'o tɛ na bɛ wɛnyi gɔvɔnɔ dɔw was sinotu do any minister? minista was wa sinotu now. then sí four hundred thousand ẹ wọ́n bá ti sí four hundred thousand ní sukọ́rọ̀ ló yóò lọ de dáhùn kó ń jẹ́ náà yìí dẹ̀ wẹ́rẹ́ rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ àwọn adaka ayébi nínú arúgbó náà kọ́ abẹ lọ́yẹ̀ kò tún kọ́rọ́ ní àyànnà nyọ́gà dá àwọn ọ̀tá wẹ́ẹ́ kọ́mìlẹ́kọ́ni kò tẹ̀ wá bá a dẹ̀ ẹ̀họ́ ẹ̀hẹ́ náà rọ̀ kọ́ àtọ̀ ọ̀hún. واعتدنا للكافرين منهم عذابا أليما والله أبدا من كافر جنيه يهودي ومن كل مرة سورة تتلوى ويا نايك عن غنغي عن أقوى إني أمونو مري تشيرر نايك يا رب أمريكا إني نعم هي مري سامع أقوى والله أبونا رب إني نعم هي مري kuma أنا riba wallahi والله kure kwa da tuna wala àwọn náà ní rìbá ayé tó mú ní ọkùnrin kọ́lẹ̀. ọkùnrin kà yìí nàbà nàbẹ tẹ́ ní rìbá ni ànàbìká òkú mú ní òbí lọ́wọ́ àdáwọ̀ ni dẹ́pọ̀ ọ̀dẹ́pọ̀tù àná àrí rìbá ọ̀rọ̀ àjọ mú ní yìí ọ̀rẹ́ mú ní yìí gọ́nà ọmọdé ọ̀rọ̀ anáwùsẹ̀ yẹrẹ kọ́ nínú aka ọ̀nì àtẹ̀wọ́ tó mú ní ẹnu bàzọ́ mú ní ìdílé yẹn náà dé ìbí òkúrẹ́ kọ́. yes ka ya hosi wa ba nka to ko mo ni kura ko wele e ni ya kere ko e wele ko nwa so ho ene ko ye eno ze ha do mo ni bi o ko ana ko mo ni bi ko mo ni bi ro mo le enna ya ko nya ni te riba ati ere ko ini ozire so e na ko anyi ni hanon do mo ni bi o ko tere so tere so jewu gɔtuli bɔnɛji wa nana are no ɛrɛ ko tɛni ala soiha ɛrɛ so lafiya ana kɔrɔ wɛrɛ ni mi ni su di tamarika da fɔtin life support da ka bɛɛ wɛ kɔrɔ ko duwa ni yɛ da da ka ɛnɛ kɔnyɔn kɔtɛ bɛɛ wuli mana ka ni wa bɛ dɔ hɛrɛ riba awɔ ye ne mo ni yɛ jire ye ne yɛ riba omurika anibodana riba zolima wani falakum ru'usu amwalikum la taslimuna wa la tuzlamun yo ga wale tumba onya ke hawo ido ama asumo zare asama ore donya ke hawo ka me ore asure de riba ka omo zare ka wo mi huna ala azulmu zulmatu yawm al-qiyam wa kullu zulmatin fi an-nar enyi zulma ina janna amma yanzu ne mu ne tire دوكا دوزا يونيت واتقوا يوما ترجعون فيه الى الله يوم يوم يكون هناك سؤال أعبد وهم دومني ويكون هناك يكون هناك ريزولتا يوم لا تملك نفس لنفس شيئا والله يوم لا تملك نفس لنفس شيئا لا نبي مرسل ولا ملك مقرب لا تملك نفس لنفس شيئا everybody is on his own la tamliku nafsun li nafsin shay'a enyi hoji ko nyana no kata to so wasa he no ko ka ka ana wasa ka nyo jami kama a, a, okay asemi wo maruyan izobe يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وبني وأخيه وفصيلته التي تؤويه كي ومن في الأرض جميعا ثم ينجيه نقول كلا إنها لظى نزاعة للشهوة منو رسم ميريرا تذكر جهنم زبرا إيه رسم ما تعبه wòláyà ẹ̀ka yẹs ẹ̀yìn ọ̀nà kò máa jìn tí wọ́n lé ti ṣe é gowore tiska kasi nke ba nyo na jaje wallahi ene ya ka ọ na ri riba ono di uno na sere ka ka won e ọ na asịrị ka kene eh, na ana ana ana o incest e eh, ko na he eh, adultery adultery and fornication incest ana kiri mi fira ɔma sɛmi kura na wɔn kata mu no a wɔn ori ɔno dɔ ho onya ne fi ɔno fi wɔn ana kimi ne nyiri ma ne ho dɔ ba nyaagye mu ɛnɛ ta mi bɔ ɛnɛ ta mi afa tena te bia ɛda kukuya na wɔn nyɛ ne so agorobo ɔhino oroboe ranike onye yi n'onya o ɔntɔ ɔbu bie so ɛnam a bibire ne walahi ido mori hi ɔna de riba kiri ne ne ɔtumuli akayina alehi sɔlɔtɔ sala ɔka dirhamu riba dirhamu riba yɛyi dirham one naira of riba one naira yi riba duwari ɔ ɔmɔri ka ye walahi ko a sumana ka umari a wɛɛ wɛɛ kiribɔbi wɔn wɔ yaɛlɛm duyɛ ashadu min sittatu wa salasina zaniya. wọn náà wọn bá rẹ o tìbí hu ní oyè náà ọ̀sẹ̀lẹ̀ kàtà títí ìsìbá rẹ nira akake kuntu ashad mana rehmi tahdid muayyan biya kane dere ina jin thousands millions adana mana riba ne ya gbere mi diwi na wọn náà rí ìgbà ní hajj náà báyẹ kan náà òun náà nẹrẹ dẹfọ alẹ náà kẹ ẹrẹ ọdún omori yẹ àfẹsẹ rẹ sọtẹ nínú ẹrú na bọwọ ìmà ní ìbínú yà. yà hẹwọ aláìkiri hẹwọ rìbá ti dàn yà sàlẹ rìbá ti dàn ní ti dàn ọyọ dàn dídá àmà kàrífà five naira yɔ ten na thousand yɔ million nana ma na nyi ne de ba ni yɔ dirham konya multiply in every one naira abi a ka ko equal to thirty six zina thirty six zina in every one naira how many naira o de piw de ne de ba. وقت صلى الله عليه وسلم أوكي الربا ثلاثة وسبعون بابا iso na ahi riba ọga hinto ibia ime riba eje hinto 73 ewe woze himba ẹtare e oturu kẹta ọtọ nika anahira nu kekere ọnọbe aisaru ha mislu ayan kira rajulan umma anahira nu kekere nu anu labaare wẹẹrẹ oyún lọ la nyẹ ŋmúre kọdọ commit incest with nana ma ọnọrọ ɔkò tètè kò nyàmú nyàmú ha ebie so wéere mu yɛ no nyɛ wuli dɔm wòle hi ɛhɛn inú yɛ n'ahɛrɛ ɔmɛ wòle ni anahɛrɛ kú kékeré ɛni different sɛm tètèrè yɔnɔ ronaldi ba baare anahɛrɛ wòle yɔnɔ baare ɔnɔ yɛ ŋo yɛ n'awa sɛ yɛ ŋo yɛ ŋo. ɛtúnyɛ nkɔ anyi sɛmututu ɛnabɔ ɛnabɔ ɛnɔ nyɛ nkɔ. anọlọ kọmiti incest wòye ni ní sariya ẹni hàn lọ bẹẹ kí ẹdá ní kó wọlé wọn àká ọtún ní ju àná ẹdá ní kó ọlọ kọmiti incest ní hàn lọ ẹbà wáyé rẹ tá dòtú ẹbà ẹbà ju ẹjẹ pa ẹ bá wọ ogun ẹdá pọ̀ náà tó aṣẹ anya anya no si yɛ nni ewu eh, dama ɛna kusi nyamɛ ɛna na ayi wuli ban anya so yɛ ewu blood money ana ana azɛ do ko nka yunani ɛnwana na agye spare part ɔla jotɔla gye private part ɔla gye rɛbɔla ana ana azɛ do awa kan daasi daasi sɛkɛ ka awɔ yɛ ka cold pollution nɔ abɛlɛ atɛ wɔn polisi de ni kyesa sɛ dɛ ɔda koosu. o ka ba hɛlɛ ba ɲɛna tɔntɔ a ɲɛna dɔ n'u yɛ a ɲɛna dɔ ile gɔsi mɔ nɔ da tɔɔrɔ ido su dɛ ka wɔ dɛ wɔ dɛ ka ne yɛrɛ abuja o nu ne de ko ne de ko o ko n'aw na bu a cɛ ke mun gbɔ bɛ dama sila karo wɔ ne ne e ne tusu le ja ne tɔ mɛ ɛɛ e su le ja yɛ nɔ da da dama sila karo wɔ da bɛ puuru da dɔtɛ a cɛ ke mun gbɔ bɛ dɔba na eŋuni sukulu lezi o meli ka nyesu yana ma hɛbɛ dɔw la ni musaka dɔ so dana ɛ o duwa nye musaka o duwa esu yɛ dulo kɔnɔ sɔti zɔn ɔ wɔra mɛ fo yes do wɔn wɔn hɛn nɔ pɛm ɛyin sa kan na ma wɔn kɔs ɔra are de ɔra ahɛ dɔba nyi hete yeli nyɔnu na waa kaa yɛ ma tɔntɔ daa hɔ ɛyɛ sɛ kɛyɛ nɔnyi dɛ sinɛ ne ruba o ma yɛ ka nyɔ la yɛ ŋun anabi sallallahu alaihi wasallam aka kan hanini isra wal mi'raj onore ta onana donde tuka onoru da meri no anya aku anya anya dare nyo da sana je tutu no ne to ma nyo ta dore si ka do ni ka ore to no ara so do so like no no so no pako dore anya ore de utu abe don no resle la wa se sɔn na ne bi ka malaka jula ɛna sanu ne ka ɛna ne riba yi o yɛ ne bɔn adam an yɔ lɛ da yɛlɛ ne hɛ na kɔ ne bi wa wuli o da tunu yɛ wa o na asan yɛ ju wa wɔ. adi zɔn nɔni imam buhari yɛ dɔwɛ adi zɛ adi zɛ gɛnyawo ɔna riba ɔsɛ hã ne de daari yɛ mu jaani dáa ẹ̀mí jàmọ́ náà dání dáa ẹ̀mí sòsáìtì náà dání rìbá yóò fi kúrò wọn wọn ti anabi sọlọ ọsẹlẹm kayi juwe yi ma ìdá taba yáa kún bí ẹyìnà juwe ti nyọ dáa kẹ òhun náà pàṣẹ náà bàtà ẹyìnà àkàlẹ ẹyìnà is one type rìbá rìbá lẹ and one type of rìbá náà àlẹ ẹyìnà tí mi ò fi náà wí àwọn náà yẹ hard coaches ọ̀hún àkàlẹ ẹyìnà yóò ká ẹsọ ni wọn náà wọ wey suta bori ala cash down ten thousand naira ama abili tawa sɔwɛn twelve thousand naira o um, oh, include kabana ko bibol kɔrɔ ɔlɔ listing a ko bibol kɔrɔ nu ya a ko bibol kɔrɔ nu ya daka a gaa a tɔn a daa wuna kɛ for the next for the next five years walahi ali yi na hɛn ɔbɔ yan obi no nyɛ wɔn sixty thousand do na daadaa ho na kɛ ɔdo pay over one hundred fifty thousand alina and wɔn kɔ a de dɔ mo tumba ɛna mo yɛ ɛna mo yɛ akara yɛ tumba wɔn kɔ wɔn yɛ dɔ aso dɔ ɛ halal ahoɔ na aka halal ɛ nyere hi mi nyɛ wɔn so yɛ wɔn danke mu na bi kɛ ɔbɛ na bi kɛ dunya na atɛwona na na dokupi dɔla ko bi da ka sɔmɔ kɔrɔ one year opiona na ɛwɔ ayi na na ɛntita no dɔla sɔrɔ dɔ ka sɔmɔ kɔrɔ one year do a delivery ɛdi aka how many delivery no amɛ dɔn ko almost twice deɛ kɛnɛ so yɛ anabi kiji esi maame ɛ tabayatu bil'ina yɛ maame albayi bil'ina wɔrɔdi tun bi zar dai ka orukɔ ekuka ne ekusɛ tina nɛ ana kisɛ dan ma rɔdi la ɔ tɔ sa bi tɛ na kɔrɔ ko e ti dɛ ɛrɛ ale kɔrɔ nɔ da a bɛ ne da rɛ do tutu sɛ dan ma rɔn ka an da sahabi nɔ na ko da rɛ la ila ila la ɛ ko da rɛ hizɔ sɛ dan ma ka na wa a aro si ye tɛtɛ o tu kɔrɔ harvest sɛ dan ma ne dɔ dɔ jɛra tɔn tɛ ka wɛrɛ sɔrɔ ba kɛrɛ ba kawa kɔmi ne tɔ a kwa dan wa hostu aznab albakar di kwa do umto umto so aznab albakar umti marum akala do umti marum na di kwa do hen da ko hine to hen kenen wa taraktum aljihad fi sabilillah dina bi jihad ozo mori an ko ko mori meta ho ana kwa meda ke hawari anabi kama raya sallallahu alaikum sunna akomori ijo hete onene oyi ba ne te ute ono esi se te ane ko komori esi se te aje no ene ne esi se te ine komori bi ene ilmi ene ilmi amirul mujahidin muhammad mola omar wa asadul mujahidin أسامة ابن لادن ate ilmi aiman zawahiri ate muri mɛ nana ika ɛni ɔmori ɔrɔ yi wa ɛɛ e, ɛni fi dide ama ɛɛ e, akari na kɔ ana kilemi anwar alawulaki ate muri mɛ nana wɔ. ɛne mene palestine shishan sumal ɛne ne wale kokumi ni abokum na wallahi no daini ɛne ne hɛk dɛ ka ɔmɔde kɛ ma no dɛ na mɛ ɛwɔ ma wo dɛ dɛ ɛwɔ ne nyinaa akɔlɛ ne vote ɔlɔdi card mɛdɔ awa ha ba na ɔno mɛ mɛ akɔkɔ gya mɛdɔ ɔtɔ awo wɔn anafɔ ko ye kis kuli ile che na njira ka ho wallahi ele ka ho agodo le pinyo ni ba an gele ke ni una national id card ma isa ile ai na zahaba ukulukum ile ro ya ino kale da le kunyo mu me government do ka bo ye chire wa nga ngene ne let any vote to vote don't go anybody any vote i vote with my stomach kamar sa de manyu katal ma sa bo mo ni dimre got yo mo ni ko mayara e ba ka hayya ala jihad ma to en ko enni enni da klos ina yo mo ni vote e kofur democracy is kofur kofurun tuwa wa do to yo e kafir Thank you ɛsɛmi ka ɔlɔ wɛ wotɛ ɔbɛ na ɔwotɛ wohɛ anyɛ kɔ mɔri wo esi nyɔ anyi hɔ a ɔsɔ akɔdɔ kɔnɔ sɛ ɔsɔ kwankye islam sahaba ntɛ mɔri di asahabi amani si ya salam hubei ibna hubei damani sɔ dasɔ kɔɔri sɔri akina pooro abo hini ŋwan dɔtɔ ahan pooro do sunu ina jana ni isikɔnɔ ne nu isikɔnɔ ɛnɛ kaw kam silamɛ tini wɔrɔ democracy wọn tọ kaa kan lọ ní firi dọ ẹni jọba náà ká o ka ye abukawe fò dasa ìjọba ka yọlẹ angẹ democracy kọ must i vote akana akpa sẹmi citizenship kẹyìlẹ ká ayé wọ ayé wọlé sọ wọn kó ayé wọlé ẹni citizenship yi wọn wọn kéré nù kéré local government da citizenship from dublin àti oní passport ọ̀la akana òdo ká anú kéré wàá kùnà bẹ́ẹ̀ dà wàá sùn lè oṣù lè sọ́nà wẹ̀ ɛnɛrɛ do bɛdza o awɔ mi ada mi awɔ mi bɛ kɛyi wa wo ala sapa na awɔ wɔyi nini lórí ali ilé hira nini democracy ɔnà adaka akɔ ɛni wɔrɔ wɔn nɔrɔ democracy bi kófò wɔn máa zá ala kófòrɔ ilà an yɛrɛ sɔgbɔhu ar pɔwɔlɔ dɔ wuli wɔn ma jogo sɔn nɔn ko kiyama ɛni wɔn democracy right ɔdaka ni right mɛɛ maa ni bilɔn nɔrɔ wo a sɛ nyara mɔgɔ dusu ilé hira nini dukuwa doku ko ku da ta ni ko sun fito hay ha min masalla wallah annabi sallallahu alaihi wasallam o ki jowa na nabi jihad to lo morhin do mori se o ta tura o sunna na o to non e eh, ko ni sa sho goze an ke me ni tana isana nyam suto ko mori no gole itana ka sta ni ke suto ko le isa suto ko le de nyimane genes ka foto kole palestine de nyimane ijen ke so kole iraq de nyimane dole de eya no na be inshallah wo ku ojintu wo ku ojintu wo to no wa hone ko moli na ine na ti nigeria bo e ya ya ya ne be ka ya ya na wo ko moli mi me be ka fori me ban bobo ozama ka ka me vote why must you want me to religion o kisa kula state ibi ni We are secular, but I'm not a Christian. So I cannot behave like a Christian. You can't force me to behave like a Christian. Although you de- decline mentality, that's going to fall Christian. Why, why calling us not us to it? Let us admit our weakness. Adib sallallahu alayhi wa sallam ok eje ere kɔyi e sɔrɔ e a cɛ ka ana kɔmi cɛ ka ɲi e tɛ ete bila de e nyere konya e nyere konya ni ɲɔgɔn tɛn o ekiri hɛn nɔn ɛdɛ ɲɔsɛlɛ ka ɲi lɔ riba de ɛsɛ n'a ye riba egu dɔw a cɛ ka ɲi bi an fosi a Omuri ɔlɔ omori kɛ ɛdɛ ne yɛrɛ a mɛ halal ko omori yɛ so yɛrɛ tẹlẹ rẹ kọ ẹsẹ ọ̀nà akọ àkàtì yà bẹ́ẹ̀ náà kàdé àkàwọn náà yàtọ̀ kọ ebi àbọ̀dọ̀ kọ ọ̀la ẹ̀bi àbọ̀dọ̀ kọ wá sẹ́ ọ̀sọ̀rọ̀ kà bọ́ọ̀dọ̀ àṣẹ náà so àbí àbọ̀dọ̀ àṣẹ bí ara rẹ dùn yẹn wọlé bí ara rẹ dùn yẹn kò mú ní kúrẹ́kùn sẹ́ẹ̀dì ẹ̀yẹ mú ní kù sẹ́ẹ̀dì ẹ̀yẹ mú ní rìbá. anabi ka mi are wọn nini iri hin ba na ka wọ hala kọla ìjà níbi àhírí hin bọ nọ ọ n ṣe kùtì náà ọ yà sílẹ̀ mi náà dọ́hìn next thing na kó àká so kàkó mẹ́ ẹ̀yà wọn sábà sábà nyọ́ mẹ́ is saying ka abẹ́kẹ̀rẹ̀ na ni insurance bank àmọ́ wana de kwe register ene account do si da ka o ka isa na he deposit account abi savings account That ke enu is if deposit abi savings abi current current na ko da ke ya ko ne asaba nabanaboyewa amani ka dada ɔdɔ bi ɔkuro no ndɔkɔ ɔna ɛkɔ no ɔwɔ akawɛri ɔdɔwɔ yɛ no ɔno yɛ na ɛho ma petiri ba hore jɔn ɛho ma petiri ba hore jɔn di aka so muri ka di aka so nto muri ka dɔɔla kɔ ɛkyɛ dɔɔ ka yi ɔna akɔ no ɔre ɔsɔba yɛ no ɔno yɛ ɔ ma nyamoro aka ya bisana umuri kai wa idha tutla alaihim wa idha tutla alaihim ayatuna bayinatin qala alladhina la yarjuna liqa'ana qala alladhina la yarjuna liqa'ana tibi qur'anin ghairi hadha tibi qur'anin ghairi hadha aw badil قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يهاب إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم ẹjọ́ wa jẹ́ ìkúrán mi wá dẹ́ kó kúrán ọ̀sán ẹni ẹ̀ bọ̀ sọ̀rọ̀ ọ̀nà ọ̀sẹ̀ yẹn ni. ètí kúrán ètí bí kúrán ní gbẹ̀rì hàzà. sọ́sọ́ bẹ́ẹ̀ ni a máa kà á ti náà kọ̀ọ̀dọ́ ní wọ́n àrẹ́ dùn asɔrɔ yɛ kaa ne kasa do do do da ne ka bɔ mori yɛ aw aw ba deli aw ba deli ɔ an yɛrɛ nu bana substitute ta ne ta nɔda baas k'a ka ye ala ko ko de k'i yɛ ee nu baa bɔ haram do mori do do mori kaa yɛ wa ka ho bɔ yɛ de nye silam wɔ ɛ ma sɔ kura de bɛ ma yɛ kunu li an ko ko deli a ko min tɛ kɔɔ ina fi mɛ nyɛ bɛ ɛ bolo kura bɛ ye kuran nana wa de sa in na. yurji'uha ilayhi isene mura asasa ba omuri okutum noka riba egu interest do aka wo yon got interest na kwa han o ya seme ka ware yon onori usury usury u s u r i usury everybody amade interest then change the hand oh look look very good look very sweet your interest ah al faida ayi tutu ni hɛmi di ma ka ɔni ɛbi e ma ɔna kyɛri kuran dɔ ahima ba naani ma sɔsɔ bɛ ani ki hɛmi ba dɔ daa ma kɔ aka kɔ ɔna eri ahyɛ wa wari ɔ ɛyɛ e bɛ nyisɛ wari ɛni kuran ayi wɔn ɛsɛ mi di ma na mɛ nini ɛbi e ɛ ɛ dɔɔdɔ riri ba yɛ kɛ ɔhin na riri ɔ ama sɔ mi sɛ ɛnɛ tɛ inni ahɔfo ina sɔ etu rɔ bi adaba yɛ omi afi na nya wɔ hero mori awon eyi nka ye ya kaa ne riba mori ande yɛ kaa ne yɛ na ne kora nkaba hiri o dibi de yɛ asa asa do wɔn na ka they have they have de their mentality is decline they have been perverted they have been dissuaded ako just check wa ɛhɔ nom de ka asa asa walahi awa na ahi wo mɛtɛsi mu ahi wo dari kyɛ yiyi ahi wo goyi is better than o yɛ na tete do mori yi ɛne mmerɛ wo dɔ to ka anyi ane bi wɔn mori ka wɔn ani ka ɛne mmerɛ wo inni akhafu in asaitu rabbi adhaba yawmin adhim everybody akohe the greatest day the day of inevitable destruction mun na do hore enye no sa udan ya ka dama we ba mi se edo se ke na ti lo se your current bank current account or se ke ti lo after ana da tɔ social, sɔ waa sɔ o mo ni tɔ na tɔ nuru o mo ni tɔ wɛrɛ de fɔ yɛrɛ kɔ k'e tiya mu. kan ya kare nkuru bai a ti da ɛsɛ anybody anybody media of the whole world anybody na kaka ribo iri ɔ halal ɔ iri kɔrɔ nyɛ ŋu dɔ kɔrɔ ɛnyi sɔ yɛ mu yɛ de mo dan kisɛ kafir ɔnyɛ sɔ na ɛga yɛ ɔgye sɔ ɔbɛ yɛ de osu di yɛ yɛ de ka kusa na dole kafir yɛ ɔmɛ mo yɛ ka wɔn mo de kɛ halal ɛbi eh, don look at anybody's personality anybody's whatever look at ɛnɛ mo yɛ ka anybody no follow kaayɔ kɔnɔ wa ma kawa ayi bɛ mɔni ɛni bɔdi ɛnjɛlɛ sa ɛmu way out the only way out is abɛ a nyama hɛ mɔni hi de asa so mɔni hi ka ɔmɔ sɔgbɔn na ɔtaa la ọkà wọ́n máa ń yẹ takilá àyájú aláhu makhraja wọ́n yẹ rúkú min hẹ́sù láyà tọ́sí wọ́n máa ń yẹ tó kàl aláhu fọwọ́ wọ́n hasbọ̀ iná lọ abaligu amúre kọ́díjà aláhu likú léṣe kọ́dọ̀rọ̀ ọmọdébọ̀ náà tó àlà ọkà wọ́n máa ń yẹ takilá ọ̀hún náà yẹn wọ́n mọ̀ yìí yẹ aláhu makhraja ọmọdébẹ̀ create exit out of his problems the money way out o way out ananka andayani andayan america america britain uk ẹmẹ e nyẹ ẹ máa di islam náà dẹmi okuholo e fi sẹlmi káfa òyìnbó ana àwọn islam ìhọ náà fi ṣírí kuhan ìhọ náà fi àkókò níbi han ìhọ náà èkì democracy ní ṣírí kù ìhọ náà ẹ e máa hebozi dáa mẹni máa bí hebozi hebozi wà ní jẹ kéde àhà ìdí hẹnẹrẹ la anas block dàdọ́ nyìfọ́ àná ẹ máa ẹ ẹ láyà hebozi òbí kiri hàn náà ìka owó ọ̀bẹ ma nya ka ne ai ko ajine mu na nya ko da la suma tu la no ga ne no di ho e ma mu islam den won wele ai ma is ka on anyo ni sbon do is published by international islamic publishing house Guanari riba usury or interest its condemnation by sharia Sharia Islamic law and a proposed alternative. As far back as as far back as 1870, I just want to read just small smoker. In Switzerland, for example, there is a law dating back to 1870. Ọmọdémàkà adé ibìrẹ̀ adé ibìrẹ̀ adé ibìrẹ̀ náà mú kóbi dáhùn magada dáhùn sáàsáàbì dáhùn ọ̀hún ọ̀hún ọ̀hún ẹ̀dẹ̀ ńdọ́nà ọ̀há nìrí. wara ngere ke me kore ana ana da wa ma me sab sab ze jan bala i madai bila do be to ada e tanu je ele i ma be on on jo ni o ko je e ko je ni ana ke ka uri je me poro de su as tete oka ya saba e tese unti switzerland switzer oka anyi fo anyi lo ana ke lo non dating back to 1870, which has enabled Muslim financiers to operate from Geneva according to Islamic principles. And then I'm around Adeno. Listen attentively. Licenses there have been given, have been applied for a new Bahamas based 1 billion Islamic holding company billion dollar one billion dollar islamic holding company called darul mal al-islami darul mal al-islami dmi which plan to provide investment insurance banking and businesses services along strictly strictly religious lines for the muslim community worldwide where the bible saudi ẹ̀kúrẹ́ ìgbọ́ àmàlà ní asset títẹ́ ana wato one hundred billion dollar kisa ɛnyɛ mo de ne mi sɔka ɔkpɔ mo ri ni ɛna invest tili halal savings dama uh, ojo ojo wani kare wani sɛmɛ wani yi buye daasi a nyɛ ɔmɛ dɛrɛ nyɛ adaasi o ɔmɛ dɛrɛ ɔmɛ dama ni tesi la tora ɛso daki halal savings where there is no alternative you don't have anything well when halal saving alias halal saving alias tesi dama dama tesu ɛgya ka kɔkɔm yɛ awɔri kɛlɛ ka a tesu ɛhe bankɔ na ɛyɛ sidama yɛ halal savings the leading in islamic finance the whole world today go and proud ni gɔgɔl ɛyɛ eh, ti nyɔnu akpɛ gɔgɔl ɛmɛ naa yɛ wɔ wuhi gɛnɛ ɛmɛ naa kpɛ ɛrɛ kɛ ɛnyɛ ma kawuri dza wɛrɛ kɛ ɛka awɔri mɛmi ni ni gɔgɔl wa ni ni internet kaka. Where wɛɛre ka kaa nyɛ sika ko bɔ bɔ saakye saakye nyɛ gɔgɔ asukɔ turu yahu gɔbɛ gɔgɔ lɔna sɔn na ayi awɔ dɔsɔ bɛ habib daba bɛ da habib bank alias phb platinum bank kɔnɔ wa min tɛ de habib bank kɔnɔ mɛ who is fooling who ɛn sɛ ma ni mɛmrɛ wo na gye ɛn sɛ ma ni mɛmrɛ wo na gye ɔsɔ ma nyi nigeria isa musulami dɔ mɛ wɛrɛ bɛ ɔmɛ kɔ mɛ ka anyi ah, sahi jais banking dɔw ɛnu islamic banking ɔlɔba nyi alias yala duwa ali di ebele esebede yala duwa alias jonata dɛsɛ awo kan ɔtɛ ɛni sɛ stop this drug in nigeria ka no owned by the government bɛ is owned by kufur government islam alawa dama ani bɛ nari yahudi esewu and yahudi are the worst enemy of the okomoni an yi islamic bank wa an ka yi islamic bank a ba na de ba dɔn ba ye because an yi islamic an hali ka taa ɲɔgɔn a dɔn ba ɲɛnɛ ne yɛ taa emile ne ye kuma ne yɛrɛ ba ye mɔ na taara te na de he tuma ko kɔlɔ tu de na da kam bo tu jo tu de na da kisa ho he dum gariya kawo da ka tu 50 naira that is e de e jo ye chire duduku wa no no ɛwɔ ɛhyɛ awuti waa ɛsɛ si kyerɛ dudu na hɔ kyerɛ na ɛka da ɛka ɛnyi so wɔ ɛyidu ɔmu n'eyi adamu na ma mu ɔnyam na yi n'eku ɛba ɔno yibɔ lodum ne kɔn na ɔsɛ sɛ ada ɔgye no ɛnyi sɛ ti nigeria ɛnyi sɛ kɔ ɔmu yɛ nɛn wɔn ati ɛkɛ nigeria kɔ ɔmu yɛ nyɛ kɛyɛ no but they refuse sani si dami de ara na dɔsɛ ɛsɛ ɛnyɛ mɛ dɔn na bo de ɛna amen ɔra kuru bɛ bi ɛyɛ tɛ kakao twenty five percent. 25 percent of Nigeria total aka finance is going to Elena Boni National Assembly Award. You imagine they are not equal to a ministry. Àpọ̀lọ́wọ́ rẹ̀ náà kú ministry ọ̀nyá. In every in every twenty five thousand of hundred thousand Nigeria ẹ̀rọ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ tupẹ̀ náà tura àtúnú. Ọ̀rẹ́ ọ̀ka adéhìí ọ̀nà. Màá kó sẹ́nu lẹ́mú dẹ́gbẹ́ yìí. Àmì gọ́vọ̀nà gọ́vọ̀nà sẹ́ńtọ́ bá sẹ́yìn. ɛn sɛrɛ zɛm rɛ wuni mi wɛn k'i jɔ wɛn kabi wɛn yɛrɛ kɛ sɛzaa yi ɛdɛ nyina a se taati ta wɔn bɛ ɛdɛ nyina a se hɔndrɛd bɛ alo kɔta na a se wa miliyɔn bɛ de start microfinance wiwo de yɛrɛ jɛ star ɛn la ɛwɔ ne yɛrɛ tɛ bɔ dodo ka mana wahala de wa miliyɔn di yɛrɛ sɛ wuna ɔgbɔn na are da are da a tɛ na taati ta wɔn bɛ because islam mɔnɔ dɔ islam yɛrɛ mi kɛ n'aw de yɛrɛ yẹ kunyẹ wọn microfinance yẹ nyẹ wọn tax dẹ an bẹẹbi yẹ yẹrẹ hakẹ microfinance yẹ operate yẹ ahẹ gọọmenti sika cooperative cooperative sọdọ de maa n yẹmọ n'oyẹ di banki daa wọn ẹsọ daa kó yà sẹ contract o do de po do ká kó jésù náà da daa kó wa daa kàwọn wọn kọ náà nàdẹ ẹhún náà da daa owó èrè bọ ẹ náà kò sí interest dẹ ká ní banki ẹni wọ́n ṣe kẹ́ ẹ náà na wuli dɔ yɛ ne kɛ ɛtu mu yɛ wa kunyɛ mu mu kɔrɔ ana yɛ sɛ pension ko ɛhɛ ama ɛkɔ nyɔ na wuli wa mu kɔrɔ na wa ni pasi ti yɛ na se wuli kira o every month ìjọ kutu mu ɛmɔ kɔ ama sɔ ana kaka sɔ na te zu gene dɔ dɛ hi ba sɔ na that sɔ that is that invest ani in sɛ ma mi kɔrɔ yɛ interest so that ɛyɛ nyi so mɛ dɔw na ɔnu kɔrɔ pension na wa ara nyi accrued interest. kumuri i'm not talking about it ɛyari chapo chawo chawo kɛnɛ wɛrɛ sɛ inan do ba alahuma rabbana atina fi dunya hasana o mo ni ka fi ne ne fi ne ya do mo do do mo o mo ya ne di o be nyi nyi o as interest re de ha wa ja ma wa je ka we kere wa oro ro ya oro ro ya wa oro ro ne ro re won to mo ni ere won to mo ni we re ene za ka man to e dem lóòtù akẹtẹ dẹnu the lion man náà hún ni lion aleyhi salatu wa salam ìdáwà ìdáwà ọ̀rọ̀ àti wọ́n nàjẹ́ ìlú kábíyì ló kíni díẹ̀ náà ti tẹ́wọ́ yàn níkà náà bọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ fún mi náà I will make it available for the public. Òwúrẹ̀ ká yìí. sasiri yama kan de sasiri sasiri wɔ ka di ɛsɛ kɛrɛ n'anyi ɛwɔ n'awo go dɛ ne kɔrɔ ɛnɔ yɛ tɛrɛ do ka kehi do wɔyɛ sɛ amɛ do ɛmɛ atɔ de o wa sɔlɔ de o kama kan o tu bɔ mɛ li di mi li na ìdí ẹ̀ ní dɔ. تراهم يجمعون المال من الحرام وينفقونه في معصية الله لكن سام إني أرى كوك لك إني بيا أسبند أنا إني بيا muri yɔ me kɛ spɛn na kɛsɔ na wana ni to ka ŋun admission ni to dɔ ka ma awɔ a y'a se a se registration dɔ ka twenty five e ya wa kɛ tɔ ka tɛmɛ these days e eh, millioni wana wa k'a wa ni ju wana da su two wana five hundred ka yɛ ni na do a kɔ da o a sɔgɔ de e kɔ la That's what they may look by month end. What call and number is not available. Please call later. they are seeing satellite. Satellite. ONA. إن لإنفاق هذا المال على من؟ على البقايا أشيو ورنو أنا يقول ها داني كوسي 50,000 مكوبوري أنا كيسكولي لك الدور ọ ha danika the fifty thousand in the state magazine ọ very easy Just two million dọ ma sọ wọn yasi wọlu dọ si mẹ dọ si can manage this manage this in the hellfire wọ́sọ̀rọ̀ bẹ̀rẹ̀ kọ́mù de ewé tí wọ́n kì í tẹ́lẹ̀ wọ́n yọ̀ náà kọ́mẹ́ daka ṣìnà náà check one ànyìn jẹ́ náà kà wá lóko ẹ̀rọ wẹ́ẹ̀fọ́n kì í sùn muslim wọn. aba ayɛ ka walahi abɔne aman omori bɛ naa hɔ this is why our poor poor economy poor sɛ poor bɛ ɛkɛ ɛn some economists dey define ɛkɛ dɛ ka money is evil ɛn usury and interest is evil money is not evil. اللهم ادفع عنا الغلا اللهم ادفع عنا الغلا والوبا riba riba. جميلا اللهم رد المسلمين إلى دينك مردا جميلا اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأعز وأذل الشرك والمشركين وأذل الديمقراطيين ومن ناصرهم اللهم اللهم أذل الديمقراطية ومن ناصرهم ومن ناصره بفتاواه اللهم أذل الديمقراطيه يا ارحم الراحمين اللهم ارزقنا رزقا طيبا اللهم ارزقنا رزقا طيبا اللهم ارزقنا رزقا حسنا طيبا اللهم ارزقنا رزقا حسنا طيبا يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم اجعلنا اعزاء اللهم اجعلنا اعزاء تعز بها الاسلام والمسلمين العالمين اللهم انصر المجاهدين الموحدين في كل مكان آمين. اللهم انصرهم على عدوك وعدوهم آمين. اللهم سدد رميهم سدد رميهم اللهم ارزقهم على اجتهاد برارا في سبيل الله يا سميع الدعاء اللهم كل من اعداهم مضطهدين في كشمير آه.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 لهم الكدر القدر الجلي والمكان العلي أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو وعلي أبي الحسنين وعن الصحابة أجمعين وعن التابعين والتابعين له بإحسان إلى يوم الدين اللهم أرض عنا نحن معهم بمنك ورحمتك وجودك وكرمك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ومننه يزدكم ولذكر الله أكبر تصنعون فقوموا إلى صلاتكم يرحمكم الرحمن الله أكبر أشهد أن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 أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا وذروا ما بقي من الربا إن كنتم الله لمن حمده الله أكبر الله الله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 أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم وليتين الله الله الله الله عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله